Fatia Balógun Fatia jẹ́ ọmọ bíbí ìlú Èkó ní Ìkẹjà tí àwọn òbí rẹ̀ sì jẹ́ ọmọ Okpara ní Delta State. A bí i ní ọjọ́ karùn oṣù kejì ọdún 1969 ilé ìwé Maryland Primary School àti Maryland Comprehensive College ni ó ti ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ lọ sí ilé ìwé gbogbonìṣe polytechnic ti ìpínlẹ̀ kwara níbi tí ó ti gba ìwé ẹ̀rí rẹ̀ fatia balogun jẹ́ òǹkọ̀ọ̀tàn olùdarí eré òǹṣeré eré yorùbá ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré yorùbá tí ó sì ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ àti ìgbóríyìn